gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe àlàyé yẹn lọ mi ìfẹ́ kó gùn jù ni ní ọjọ́ àgbéyìnde àlìkìámà kò sí kò sí ibi tí wọ́n kọ sí nínú Quran àbínú bíbélì tí wọ́n ti sọ wípé ní ọjọ́ àjíǹde wọ́n á máa béèrè bí Quran àbí bíbélì tó fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n á béèrè lọ́wọ́ wa pé nígbà tó wà láyé ẹ̀sìn wo ló tiẹ̀ ṣe grand mufti ìwọ̀nba ni kẹ́ ẹ ṣe mọ́ ẹ̀sìn lásán ni nǹkan ayé ni bẹ́ẹ̀ bá ṣe sì ń tẹ́ran ṣanmọ́ tó kò gbé eyín dálùjáná ilé ayé ni ẹ̀sìn mọ́ ẹ ṣe ìwádìí ẹ̀ dáadáa ẹ̀sìn ṣíṣe ilé ayé ló mọ ìjọ tẹ bá ti mí kanlẹ̀ tẹ́ ò mí mọ́ gbogbo jihadis tẹ́ ń tẹnu mọ́ tẹ ní ológun ni ni yín tí Yorùbá nation bá fẹ́ gbé wá fún yín lélẹ̀ jihadis rẹ́dì láti kojú wa tí ó bá jẹ́ nǹkan ta fẹ́ nìyẹn ológun ni ẹ̀yin ìyá ó máa ṣe ó ṣe gan ni ṣe ẹ̀dẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ohun tẹ́ ẹ sọ nínú fídíò yìí ó máa wà títí láé láé láé kò ṣeé yí o ṣe ẹ̀dẹ̀ rò pọ́ ọmọ ni yín ṣáá kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ẹlẹ́sìn Islam ní Kwara tẹ́ ẹ ṣe ń gbógun ti Yorùbá Nation Movement ẹ pọ̀ gan ni ẹ̀yin àáfàá pọ̀ gan ní Kwara nílọrin tẹ́ ẹ ń gbógun ti Yorùbá Nation Movement bẹ́ẹ̀ la sì rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tún pọ̀ jù yín lọ tí wọ́n ń support movement back to back Grand Mufti títí yín nìkan lẹ máa ṣe speak for yourself ara yín ni kẹ́ sọ̀rọ̀ nípa ìpè ẹ̀yin o àti ìdílé yín hmm? ṣùgbọ́n nígbà tẹ́ ti wá sọ wípé ẹrẹ́dì àti jagun wípé ẹni jihadis a jẹ́ wípé ó ti níbi tẹ́ ti rìn dé a jẹ́ wípé láti ọ̀dọ̀ tèmi dára kì í ṣe wípé ẹ èètì Yorùbá Nation Movement ìjà ẹ̀sìn lásánlàsàn lè ń jà èmi kì í báyàn jàjà ẹ̀sìn ilé ayé lẹ́sìn mọ́ hmm? Hmm. ọ̀rọ̀ tá à ń sọ kìí sí lórí olóṣèlú asọ́kọ̀ọ́lù kan méje nítorí Islam tí ìgbẹ́lẹ̀ ààrẹ àwọn àtọ́lọ́mù àti nítorí àwọn èèyàn tọ́lọ́ ní ká ṣe dáadáa ṣe ká jíṣẹ́ fún gbogbo èèyàn kí Yorùbá ní sàn máa affect Islam rárá ní ìfẹ́ kẹ̀kọ́ affect kẹ̀kẹ́ tí ìgbẹ́lẹ̀ ààrẹ àwọn àtọ́lọ́mù kí yorùbá nation kọ́ máa kó ìlera báwọn aráàlú lọ́la wọn lọ́lọ́run ra wá sí pé ká lọ bá wọn sọ̀rọ̀ kán mọ òun. mọ grand mufti ẹ̀yin gangan ní láti ní pé káwọn èèyàn aláwọn tó mọ̀ jù yín lọ sà wọ́n nídìí láti ẹ pè wọ́n kí wọ́n wá ṣe wáàsí fún yín mo nígbàgbọ́ pé ohun tẹ́yìn gan sọ jáde kò yé yín ẹ̀ mọ́ tí ẹ bá mọ̀ ní tẹ́ ẹ ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ kẹ́ ẹ tó bọ́ sí orí live kẹ́ lísì sí ẹ mọ̀ wípé kò yẹ kí ọ̀rọ̀ tẹ́ ń jáde lẹ́nu yìí kó jáde à ń sọ̀rọ̀ Yorùbá Nation Movement ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn ibo ni méjèèjì ti gbà papọ̀ bóyá kò yé yín ọ̀dọ̀ tèmi dára lèmi ń sọ Yorùbá Nation jájà ẹ̀sìn nǹkan tó bá mú yín Grand Mufti tí ó bá mú yín tí ẹ ò sọ wípé kì í ṣe ọmọ nàìjíríà hmm? tó já sí wípé gbogbo nàìjíríà gbogbo ẹ̀sìn ló wà ńbẹ̀ àti àwọn ẹ̀sìn mùsùlùmí ti kìrìsìtẹ́nì ǹjẹ́ tilẹ̀ káyé iye oríṣi ẹ̀sìn tí ń bẹ nílẹ̀ nàìjíríà lẹ́nìí ó kọjá mẹ́ta o mùsùlùmí kìrìsìtẹ́nì ẹ̀sìn àbáláyé ó kọjá yẹn wọ́n pọ̀ bàjẹ́ ṣùgbọ́n mẹ́ta yẹn ló pọ́pùlà jù èyí tó bá dé ìwọ̀ fún ní ìtẹ́lọ́rùn ni àti rí ọkọ tó jẹ́ mùsùlùmí tíyàwó ẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì ìgbà tí wọ́n bímọ wọ́n fún ní orúkọ kìrìsìtẹ́nì àti mùsùlùmí ní ìgbà tí ọmọ máa bọ́ sí ìrìnàjò ayé ìṣẹ̀ṣe ló padà wá ṣe kì í ṣe gbogbo àwọn tó bá ń ṣe ìṣẹ̀ṣe ni ẹlẹ́bọ àkàìmọye aláàfáà àkàìmọye pásítọ̀ tó jẹ́ wípé ohun tí wọ́n ń ṣe ní kọ́lọ́fíà bẹ́ẹ̀ nú ilé wọn wọn ò gbúdọ̀ bá wọn mọ́ bẹ́ẹ̀ ó sì yé yín grand mufti. ìdí méjì náà ni tí yorùbá mi sàn tí ó bá a gbọ́rọ̀ ẹ̀bọ̀ àkọ́kọ́ ẹ lọ rìmúùfù ẹ lọ rìmúùfù ẹ lọ yọ orí olóko especially orí olóko ẹ yọ kó lára flag fẹ́ gbé káàkiri kẹ́ ẹ̀ dẹ̀ yọ owó ẹ̀ Grand Mufti, sir ẹ ní kí yorùbá nation kí wọ́n lọ rìmúfù orí olókun ẹ ṣe ń bá afẹ́fẹ́ jà báyìí ṣe rí tẹ́ ẹ bá mo ti sọ tẹ́lẹ̀ ẹ nídìí èèyàn tán máa fún yín ní lẹ́kṣọ̀ dáadáa nípa yorùbá nation hmm? ẹni kọ́ lọ yọ orí olókun kí ló kàn yín pẹ̀lú orí olókun ṣé orí olókun tó wà lára flag wọ́n ní ká ẹ forí balẹ̀ fún ni àtijọ́ tán ti gbé sára fúláàgì tá ti ń fi ṣe lógò yorùbá nation kán lè dá wa mọ̀ pé lógò yìí ni wá la ní lẹ fi máa dá wa mọ̀ ìjọ wo lẹ ti rí tí wọ́n ti ń kọ national anthem yorùbá nation tẹ́ ẹ rí tí à ń forí dólẹ̀ níwájú fúláàgì yẹn torí tí lógò yẹn bó ṣe wà lára fúláàgì tá à ń fi sára shirt káàkiri àti gbogbo ẹ̀ tí wọ́n bá ń ṣe tí wọ́n ń pè àbí tí wọ́n wọ̀ tí wọ́n fi orí dólẹ̀ tí wọ́n ń ṣe ẹ̀ẹ́ ah, olókun yẹn ìgbà yẹn lè lè sọ wípé wọ́n ń bọ́ ọ́ grand mufti ẹ téèkì ẹ easy ẹ má fúnra yín ní unnecessary work ẹ ẹ orí olókun tẹ̀yìn ń jàjà yìí ẹ̀yin ò ṣe lọ sí orí gbogbo ọba aládé ajẹ wípé ẹ ò recognize tẹ ẹ bá ti ń yọ orí olókun tẹ ẹ bá ti ní kí wọ́n yọ grand mufti sir tẹ ẹ bá ti ní kí wọ́n yọ orí olókun kúrò nínú nǹkan ilẹ̀ yorùbá a jẹ́ wípé ẹ ò recognize ọba kankan nílẹ̀ yorùbá nìyẹn o àbí mm, including àwọn ọba tó ń bẹ ní kwara nílọrin bẹ ìyẹn ọba yorùbá àbí ṣé ọba mùsùlùmí ọba fúlàní nìkan lọba níbẹ̀ ni kò sí ọba aládé tó ń bẹ ní ilẹ̀ yorùbá lónìí tẹ́ ẹ bá wo adé tí wọ́n máa ń gbé sórí orí olókun yẹn wọ́n máa gbé síwájú báyìí ni tí gbogbo ọmọ ilẹ̀ yorùbá pátápátá àti àwọn politician tẹ̀yìn ń jà fún tí ẹ ò fẹ́ sọ wípé torí àwọn politicians lẹ ṣe ṣe gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí gbogbo àwọn politicians pátápátá gbogbo wọn ni wọ́n forí balẹ̀ fún àwọn ọba aládé ilẹ̀ yorùbá tí wọ́n gbé orí olókun sórí including you mufti tó jẹ́ sí wípé ṣé tẹ bá rí kábíyèsí ilẹ̀ yorùbá níbi kankan ẹ dúró kábíyèsí how are you lẹ máa ṣe bẹ́ẹ̀ tí ẹ wọlé kẹdọ̀bálẹ̀ ẹ wọlé ẹ tẹríba forí adé pé kábíyèsí o orí olókùn yẹn náà wà bẹ́ẹ̀ ẹ ṣe sọ wípé kán yọ fìlà orí wọn kúrò torí orí olókùn wà bẹ́ẹ̀ ẹbọ ni wọ́n ṣe ní nǹkan tó bá ti mú ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbógun ti ìrìn àjò Yorùbá Nation Movement tẹ́ ń kàn dẹ́mu pé orí olókùn ẹbọ ni ẹ̀yin náà ṣe ṣe kábíyèsí ẹyẹ ṣe kábíyèsí ẹyẹ ṣe kábíyèsí fún gbogbo ọba ilẹ̀ yorùbá tẹ́ ẹ bá ti ní ká lọ yọ orí olókùn kúrò ń bẹ̀ a jẹ́ wípé ẹ̀ ń sọ wípé kí gbogbo ọba ilẹ̀ yorùbá kí wọ́n yéé fi orí olókùn síbi adé wọn because gbogbo adé wọn orí olókùn yẹn bó ṣe máa ń dúró wájú lélẹ̀ ẹ sì máa ń tẹríba fún wọn. Hmm? Hmm. orí olókùn òrìṣà ni the owner of sea onye olókun òrìṣà yín ni òrìṣà ẹlẹ́bọ àwọ. mo grand mufti sir mo rí yín nírì wípé ẹ fẹ́ káwọn èèyàn nọ́tìsì yín hmm? gbogbo ẹ̀kọ́ tẹ̀sán bí kò ní mí nì ó wà wọ́ọ̀tìrì. àwọn ọmọ kéékèèké tí ò ní òye kankan nínú ayé ló yẹ kó máa sọ nǹkan tẹ̀yìn sọ yìí kẹ́yìn máa wá ṣe àlàyé fún wọn mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n máa ń sọ wípé yorùbá nìṣàn ẹ̀bọ náà mọ̀ ṣe ń bẹ ẹ̀yin ò ṣe sá kúrò ní nàìjíríà ṣé nàìjíríà wọn practice ẹ̀bọ ní nàìjíríà àwọn oníṣẹ̀ṣe ń ṣe ní ìlọrin tẹwà yẹn wọ́n ń ṣẹbọ ń bẹ wọ́n ń ṣòro wọ́n ń ṣe nǹkan nǹkan àṣà ìṣe wa hmm? orí olókun lógo orí olókun báyìí ó ti wá di ẹbọ mọ́ yín lọ́wọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá pàdé kábíyèsí ilẹ̀ yorùbá ẹ ṣe kábíyèsí o orí olókun yẹn náà lẹ ń dá lẹ ń ti ṣe báyìí kì í ṣe orí olókun ni problem yín yorùbá nation movement lẹ hate elétẹkàn lára yín láàgùn yìí ẹ ní láti lára yín láàgùn látọ̀dọ̀ tèmi èmi ò fi dandan mú anybody kó join Yorùbá Nation ìwọ fún nìtẹ́lọ́rùn ìyà tó wà lẹ́jọ́ ń jẹ everybody ni ó sì jà wọn kan jà wọn kan lọ kì í ṣe Yorùbá Nation kọ́ ni problem yìí àwa kọ́ la kó ogun bá yín gbogbo ilé tẹ́ ń wí orí olókun ẹ̀bọ ni ìsàlẹ̀ odò ló ti wá ìsàlẹ̀ kinní kan ẹjọ́ nítorí ọlọ́run mọ́fítì ta ló dá odò ṣẹ́yìn ni ṣẹ́yìn lẹ dá odò mọ́fítì ta ló dá odò ta ló dá ìsàlẹ̀ odò ta ló dá erùpẹ̀ ta ló ṣẹ̀dá igi omi epo ata ẹyẹ ojú ọ̀run ẹja inú ibú ta ló ṣẹ̀dá ẹ̀yin àti èmi tá wà lórí ẹ̀pẹ̀ ta ló ṣẹ̀dá òfurufú tó fi pààlà ọ̀run òun ayé irọ́ ni gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn asọdùn lásán lásán lẹ́ ń sọ kí wọ́n lè sọ pé ẹ rí ọ̀rọ̀ sọ ni orí olókun ò kì í ṣe ẹbọ ṣíṣe. Mm kò sì sẹ́ni tó mú yín ní tipátìkùkù pé kẹ wá forí balẹ̀ forí olókùn torí nínú Yorùbá Nation Movement yìí a ò forí balẹ̀ fún ẹnìkankan òrìṣàkóríṣà kankan yàtọ̀ fún Ọlọ́run láti ọ̀dọ̀ títẹ̀ mi ìwọ̀nba títẹ̀ mi tí mo mọ̀ mọ́ nìyẹn. ìgbẹ́ ẹ fẹ́ condemn Yorùbá Nation Movement kẹ wá máa sọ pé ẹ ẹ kọ́kọ́ lọ yọ orí olókùn náà ẹ lọ yọ ẹyọ owó ẹyọ owó yẹn o ẹ. Eh, Eh, kò ń ṣe ilẹ̀ yorùbá nìkan ló ní kílẹ̀ ń wí kílẹ̀ àtàmúmátàmù owó lẹ́kan tí ẹ sọ tí ò lórí tí ò nídìí ẹyọ owó tẹ́ ẹ sọ cowries gbogbo àgbáyé ló àwọn míì fi sírun àwọn míì fi sìkínní mọ́fìtì nítorí ẹ ti rí bí irú àwọn Bob Marley àwọn òyìnbó nǹkankan oríṣiríṣi wọ́n ń fi cowries ẹyọ owó yẹn ẹ̀rí tán ti fi sírun ni ẹ̀rí tán ti fi ń ṣe ṣéènì sọ́rùn sọ́wọ́ tán ti ń lò ó ẹ̀kọ́ ẹ̀ṣọ́ àti pé bó ṣe ti wà látàyé alálùmọ́lẹ̀ láti ilẹ̀ Yorùbá náà nìyẹn kò séèyàn tó sọ fún yín wípé ìran kan ló ní cowries all over the world lẹ ti máa rí cowries cowries ṣe wá tún di ogun fún yín torí Yorùbá nìṣàn ẹni ẹ wọ́n lọ fi cowries sí kí ló kàn yín àti cowries ṣé ẹbọ náà tún ni ọ̀ọ́. wọnú ẹ ọ̀dà tá a bá sọ fún yín nìsín pé ẹjẹ́ á fi ẹ̀sìn àwọn tó pọ̀ jù síbẹ̀ ẹ fi kùránì bẹ́ẹ̀ tẹ́ẹ̀dà ẹ fi mọ́sálásí bẹ́ẹ̀ píṣọ̀ mọ́sálásí ẹ fi bẹ́ẹ̀ tẹ́ẹ̀dà ẹ fi píjọ kábà bẹ ṣe gbà. ṣe ríra yín ìjà ẹ̀sìn lásán lásán òun lẹ̀ ń jà ànábì ò sì ràn yín nǹkan tí ò yín ni ohun ayé ni ẹ̀sìn ẹ̀sìn òde àlìkíámà ilé ayé la délé ayé bá ẹ̀sìn pé ká a ṣe pé ẹ̀sìn eléyìí ni mo fẹ́ sìn ẹ̀sìn eléyìí ni mo fẹ́ sìn ilé ayé la bá ṣùgbọ́n wípé láti mọ Ọlọ́run bíbélì fi yé mi wípé olúwa dá wa ní àwòrán ara rẹ̀ àti inú oyún wa la ti ń mí èémí ọlọ́run sínú èémí ẹ̀ tó wà lágọ̀ ara wa la fi ń jẹ́ àlàyé ọkàn nínú ìyá wa fún odidi oṣù mẹ́sàn-án ọmọ mi à ń lo ọdún kan àwọn míì wọn á de oyún mọ́ wọn nínú kọ́lọ́n bá mi tú wọn sílẹ̀ ẹlòmíì ro oyún fún ọdún méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ tí ọmọ yẹn ò sì kú tán bá ṣe scan ó ń èmi sí ọlọ́run ni pure of it ṣùgbọ́n ìsìn kìrìsìtẹ́nì ni mí mùsùlùmí ni mí ẹlẹ́sìn àbáláyé ni mí igbá kan ni mí àwo kan ni mí àwọn kan a máa bọ òun àwọn kan a máa bọ kinní kan ẹ nítorí ọlọ́run grand mufti nǹkan ayé lásán ni gbogbo ilé ìtẹ̀sán ẹ rí ọ̀rọ̀ sọ àwáwí lásán ni ẹ kọ̀ rò wípé ẹ fẹ́ fi yí ọkàn àwọn mùsùlùmí tó bá náà fẹ́ darapọ̀ ìyẹn mùsùlùmí tó bá fẹ́ tó ò ní nǹkan ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn tó bá jẹ́ mùsùlùmí òdodo tó lísì sí àwọn nǹkan tẹ̀sọ̀ yìí àwáwí ayé lásán lásán ẹ mọ̀ tí èèyàn ò bá fẹ́ ṣe nǹkan tí ò sì fẹ́ kán ṣe kí ẹlòmíín ṣe àwa máa ba oríṣiríṣi nǹkan jẹ́ tó ò bá fẹ́ kéèyàn ṣe nǹkan tẹ́ni yẹn ń gbìyànjú tó ń ṣe é èèyàn tí ò lè ṣe ìwọ̀nba tí ẹni yẹn ń ṣe á máa gbógun ti ẹni tó ń ṣe yẹn torí pé ó ń dùn ún ó fẹ́ dàbí ẹni yẹn kò wá rí ṣe àwa máa ìgbà tó bá pẹ́ kíní yẹn á wọ̀ légungun àti ẹ̀jẹ̀ ara àwa máa gbógun burúkú burúkú tí ò sì ní mọ̀ wípé ọpọlọ tó ń fi tó ń jọra ẹ̀ lásán lórí asán bá ń sá ni mọ́fítì gbogbo nǹkan tẹ́ sọ yìí kò lè yí nǹkan kan padà nínú Yorùbá nation kìkìdá àwọn tí wọn ò ní nǹkan ṣe tán fẹ́ darapọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà lè sọ pé torí nǹkan tẹ́ ti sọ bọ́ pẹ̀lú nǹkan tẹ́ sọ yìí gbogbo àlàyé tẹ́ ṣe síbi tèmi play ó wà wọ́tírì kò strong tó lọ́dọ̀ tèmi. Hmm? Hmm.